ọkùnrin yìí mà dájú o lẹ́yìn tó fipá bá ọmọdébìnrin yìí sùn tán ló tún ṣekú pa á ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ti ẹni tó pa ọmọdébìnrin kan Peace Chima ọmọ ọdún mẹ́tàlá tí wọ́n rí òkú ẹ̀ nínú igbó kan tó wà nítòsí ìlú wọn lọ́jọ́ àìkú Sunday ọjọ́ keje oṣù kọkànlá ọdún yìí ni wọ́n rí òkú ọmọbìnrin táwọn òbí ẹ̀ ránníṣẹ́ láti agbègbè tí wọ́n ń pè ní Amakumba ìjọba ìbílẹ̀ Eche nípínlẹ̀ Rivers lọ sílùú alámúlétì wọn ṣùgbọ́n tí kò darí padà sílé mọ́ bàbá àgbàlagbà ẹni ọdún mẹ́tàdínlọ́gọ́ta kan Obìnna láti abúlé Umolu Òkè ni wọ́n ló dá Peace lọ́nà lásìkò tí wọ́n rán níṣẹ́ lẹ́yìn tó dá ọmọ náà lọ́nà tán ni wọ́n ló gbé e wọnú ilé àkọ́kù kan níbi tó ti fipá bá a láṣepọ̀ láìmọye ìgbà lẹ́yìn èyí ló da ọ̀bẹ dé ọmọ náà lọ́rùn tó sì gbẹ̀mí ẹ̀ kòtò hẹ́rẹ́hẹ́rẹ́ kan tó gbẹ́ lágbègbè ibẹ̀ ni wọ́n lójú òkú ọmọbìnrin náà sí gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní láàárọ̀ ni àwọn òbí ọmọ tó wà ní kíláàsì kẹrin ss1 níléèwé girama community secondary school òkèhì eche nípínlẹ̀ rivers ràn níṣẹ́ tó fi dàwátì òkú ẹ̀ ni àwọn olórí agbègbè náà rí tí wọ́n fi ké gbàjarè sáwọn agbófinró àwọn ọmọ burúkú tí wọ́n wà lágbègbè náà ni àwọn ará àdúgbò kọ́kọ́ fura sí pé wọ́n ṣiṣẹ́ burúkú náà kí ọwọ́ àwọn ọlọ́pàá tó tẹ ọ̀gbẹ́ni Obinna tó pa á alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Grace Iringe Koko sọ pé ẹran ni àwọn òbí rẹ̀ rán pé kó lọ rà wá lódò ẹran àfi bí wọn kò ṣe rí àti padà sílé rẹ̀ mọ́ níbi tí wọ́n ti ń wá ni wọ́n ti rí kẹ̀kẹ́ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ igbó lọ́gán tí wọ́n sì ti sọ fáwọn agbófinró ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ kòtò kékeré kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé àkọ́kù ni wọ́n ti rí òkú ẹ̀ lójú ẹsẹ̀ níbẹ̀ náà ni wọ́n ti hú u nígbà tí wọ́n ń ṣàlàyé bí ọwọ́ ṣe tẹ afurasí òwúyẹ kan nínú ìlú náà ni lẹ́yìn ìtọ́rọ̀ náà ti ṣẹlẹ̀ tán ni àwọn ará àdúgbò tí ọmọ náà ń gbé ti ránṣẹ́ sí àwọn ìlú alámúlétì wọn àgàgà ìlú tí wọ́n rán ọmọ wọn níṣẹ́ lọ láti wá ẹni tó pa ọmọ wọn jáde nígbà tí wọ́n lu aago pé káwọn èèyàn péjọ Obinna nìkan ni wọn kò rí ó ti sáré rìnrìn àjò kúrò nílùú àwọn tí wọ́n fura lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ni wọ́n tọ́ka rẹ̀ bí ẹni tí wọ́n ń wá àwọn fìjìláńtì àdúgbò ni àwọn aráàlú rán tí wọ́n lọ gbé e níbi tó farapamọ́ sí tí wọ́n sì gbé e lọ sí tẹ̀sán ọlọ́pàá lójú ẹsẹ̀ wọ́n ní Obinna ti wà ní àhámọ́ ọlọ́pàá tó wà ní Òkèhì báyìí ó sì ti ń jẹ́wọ́ gbogbo bó ṣe ṣekú pa ọmọbìnrin náà Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròye online television.